kí yín káàbọ̀ sórí fàájì ọ̀sán ẹ má jẹ́ lọ síbẹ̀ yẹn àwẹ̀ ń gbò mí àwẹ̀ ń gbò mí kéèyàn má tiẹ̀ sọ nǹkan kan àwẹ̀ ń gbò mi ò dẹ̀rẹ́ ní láti bú èèyàn. mélòó ló ti gbanú àwẹ̀ tó wà lẹ̀ mélòó tilẹ̀ tọ́ lọ́hùn èyí ìyówù tí ò bá jẹ́ ó níye títà wa kírísítẹ́nì jẹ́ lẹ́nu ó dẹ̀ níye títà wa mùsùlùmí jẹ́ lẹ́nu. ní kárọ̀ ti tèmi ṣe sí mi pé àwọn méjì ọ̀tọ̀ ni mò ń gbà mò ń gba muslim dẹ̀ ń gba kírísítẹ́nì. ọ̀jẹ̀ sàárì láàárọ̀ bẹ́ẹ̀ni tó bá ti ń tó bóyá bíi aago mélòó ló wà bírèkì ti mùsùlùmí. ẹ eh, eh, ti kírísítẹ́nì máa ń kọ́kọ́ bírèkì ti kírísítẹ́nì bíi around five ìdájí. tí wọ́n ṣe lé ayọ̀sẹ̀ bọ́sẹ̀ ni. ayọ̀sẹ̀ bọ́sẹ̀ ó dábẹ́. tí má ti jẹ sàárì ní ọwọ́ orí olóòrùn ìsà ni wọ́n ń jẹ màá lọ sùn padà eléyìí ṣe sà ní sùúrù onítàìmù táwọn christian gbọ́dọ̀ jí kó tún pray tó bá ti di six màá tún jí màá gbàdúrà tuntun màá bẹ̀rẹ̀ àwẹ̀ méjèèjì pọ̀pọ̀ màá máa ṣe lọ so so that màá lè fún àwọn muslim ní time àwẹ̀ títí wọn mo máa ń break tàwọn christian ní twelve. ok mm. so ti muslim màá wá break ní. màá wá bẹ̀rẹ̀ so muslim yẹn á máa continue gbẹ̀yẹn àwa okay. break bá ti di bi seven six kan olódo ó ti bàwẹ̀ jẹ́ seven làwa máa ń bírèkì seven nítorí pé oòrùn yẹn gbọ́dọ̀ wọ̀ yeah àbí you know what ṣebí kóòrùn ti wọ̀ ó gbọ́dọ̀ wọ̀ yes the sun should wọ̀ ẹ ìyá sì wọ̀ ok ó bá ti wọ̀ èmi á wá bírèkì tàwọn muslim kóòrùn ṣàwọ̀ kó ṣàwọ̀ ni akíní káwọn tó lè tó fàájì ọ̀sán pẹ̀lú gbogbo eléyìí ẹ̀yin tí ẹ̀ ń gbà ẹ̀ mo lérò pé ẹ̀ ń fi àdúrà kún torí pé tẹ́wọ́ kan ń gbà ẹ̀ tẹ́ ẹ̀ fàdúrà kún ẹ̀ kàn fi ebi lẹ́kàn fi ń pa inú ebi lásán lẹ́ fi ń pa inú orúkọ tèmi ò yí padà èmi ni ọmọ yín tí gbogbo yín fẹ́ràn láti máa wò ní gbogbo ìgbà black and shine dúdú ẹ̀bọ nìyí dark by nature anyone tẹ́ bá ti pè mí náà ni mo máa jẹ́ ẹ̀yìn Anna Adéníkẹ́ babatunde, honey fingers. <laughs> ọmọ wa ni mí o àyà wọn ló ń gbọ́ ẹ̀gìn hmm. èmi lọ́mọ ẹ̀kọ́ ọmọ gidi gbọ́ ọmọ jálẹ́kàn ọmọ tó gbé lájẹ́ obìnrin ó dẹ̀ mú yẹn ó fi gúnyán jẹ àwọn kan ti ń gbirin sí wọn ti ń mi orí wọn máa sọ pé ṣá lọ jí iṣu yẹn yẹn àá ah, jí mẹ́ẹ́n ṣé ẹni tó bá tó time tó bá yẹ kéèyàn jẹun àwọn gẹ́gẹ́ bí ọmọ wa tó time tó yẹ ká jẹun àwọn ìyàwó máa fi orí gbárí káàkiri bẹ́ẹ̀ ni pé ọkọ mi ò kí wàá jẹ ò olóorí mi ò olúwa mi ò a máa sá káàkiri ni pé ah, àkókò ti tó torí eléyìí tí máa ti sọ pé eléyìí mo fẹ́ jẹ eléyìí mo fẹ́ jẹ á ah, inú ẹ̀ máa dùn pé ah, olówó orí mi jẹun mi ò so a máa gbé ṣíláṣí omi yàrá fi gúnyán jẹ ni wọ́n máa ń gbé oúnjẹ yẹn wá tó bá ti tó time tí wọ́n máa jẹun ni so eléyìí ò ń sọ̀rọ̀ pé bóyá wọ́n ní wọ́n pé because everybody máa jùjàjú pé tèmi ni kò jẹ tèmi ni kò jẹ tèmi ni kò jẹ so bó ṣe rí ọ̀dọ̀ tiwa nìyẹn <laughs> ẹ̀yin èèyàn ayẹyẹ làbí kí yín káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán ẹ ṣáà ti mọ̀ bí wọ́n ti ṣe fàájì ọ̀sán orí mm. Orísun TV náà ni mi ò dẹ̀ dá wálé yẹn ní pé àti mo ti ń bú yẹn tá ti rí mi tí mo ti ń bú yàn mi ò ń dédé mi ò ń bú yàn o wà ẹnu mi yìí mi ò ń bú yàn rárá ṣùgbọ́n hmm. tá ti pé mo ti ń fẹ́ máa fẹ́ máa náà ni fẹ́ máa ni fẹ́ máa bú yàn. ìyẹn lẹ́nu orò wọ́n dé ta gíngíngíngín pàgì ẹ wo wo eléyìí káwọn sórí fàájì ọ̀sán tèmi níbi tá ti jọ máa ṣe fàájì tàdẹ̀ tí máa jọ kọ́ ọgbọ́n tá máa jọ bu omi ọgbọ́n mu lórí ètò ó yẹ kẹ́ ẹ mọ̀ tí n bá fẹ́ pe orúkọ mi àbí tí n bá fẹ́ rán yín létí orúkọ mi àti bóyá ẹ̀yin ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí tẹ́ ẹ̀ tí ì gbọ́ orúkọ yẹn rí tẹ́ ẹ̀ tí ì dámọ̀ ẹ bẹ́ẹ̀ mú irin ẹ ṣáà ń gbóhùn irin bẹ́ẹ̀ mọ̀ pé ó yẹ kẹ́ ti máa jiyọ̀ lọ́bẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀ pé ọmọ kan ṣoṣo tó máa ń porúkọ ẹ̀ pẹ̀lú confidence pẹ̀lú ìgbéraga ìparí ọmọ the end ọmọ lẹ́yìn ọmọ kò sọ́mọ mọ́ ah! adéníyì olúṣọlá ẹyinjú olódùmarè rèrèmí rèmí dòredò ọba àwọn ọmọ abúlé the abúlé tí king himself bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n ọmọ onígbòmọ̀rẹ́ alágbàdo ìdí àtàpẹ́tẹ́ inú omi gégélé lódò sọ̀yà sọyọ démi láàrin ìdí omi kò ṣe ní sẹ́sí ní lẹ́nu ẹ òun gbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ àwẹ̀ la fi bẹ̀rẹ̀ lórí ètò fàájì lọ́sàn-án tẹ ní mo kàn fẹ́ bèrè pé báwo làwẹ̀ lọ́dọ̀ yín mẹ́ ṣé ń gbà ṣé ò tí ì dín àǹtí ṣé ò dín ẹ̀yin kìrìsìtẹ́nì mélòó ló jẹ́ lénìí mélòó ló dì lẹ́nì. àwa tá ń gba àmọ́. mélòó ló dì mélòó ló dì lẹ́nì. ká má sọ. àwẹ̀ àwa. èèyàn kì í ka àwẹ̀ fáláwẹ̀. ó dàbẹ̀ ìyẹn jọmọ. <laughs> àwẹ̀ àwa mùsùlùmí òdodo. ẹ jẹ́ kí n kí gbogbo àwọn mùsùlùmí tó ń gbàwẹ̀ pé a kú ìtẹ́nu ẹ̀mí àṣìkà lọ́la wáìdù lókè. àwọn kìrìsìtẹ́nì náà dẹ̀ rèé àwọn kìrìsìtẹ́nì òdodo tá à ń gbà ṣá à ń gbà à ń gbà à ń gbà à ń gbà. ẹ wo ojú kan ló ṣe fàájì tá a bá máa fi dé a máa ṣe aṣọ lójú eegun ètò tèmi ó yẹ kẹ́ mọ̀ pé tí ẹ bá ti rí àwọn pìrìsẹ́ńtà tó gallant tó screen gbágbá méjì lórí ètò ó yẹ kẹ́ mọ̀ pé erépá yẹn máa ń pọ̀ omi ọgbọ́n yẹn máa ń pọ̀ nínú àwàdà a máa ń fa kòmó òkun yọ nínú eré wa a máa ń fa ọ̀rọ̀ ọlọgbọ́n yọ ẹ ká lọ ṣe fàájì díẹ̀ ẹ bá mi pe àwọn tí ò tí ì sí ń bí ẹ pè wọ́n kọ́ súnmọ́ tòsí kọ́ àfi tí gbéyàwó ọ̀rọ̀ lórí fàájì ọ̀sán ẹ má yẹ ti gbé kúrò mẹ́ à ń bọ̀ dán ìgbéyàwó ìgbéyàwó ìgbéyàwó ìgbéyàwó ojú mi ò táyé mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó tàbádé. ó ń ṣàdúrà fún eh. ọmọ. ó ń kéè ẹkún ayọ̀ ni màmá ń sùn òǹkè. ṣàbàdé àmì. <laughs> eléyìí la fi kí i káàbọ̀ padà sórí ètò fàájì ọ̀sán tèmi níbi tí a ti máa ṣe fàájì tá máa ti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ti gbọ́ ìrírí ayé tá a máa ti fọ̀rọ̀ jomi toró ọ̀rọ̀ tá a máa ti kọ́ra wa ní ẹ̀kọ́ nínú ohun tá a gbọ́ ohun tá a ti rí lórí amóhùnmáwòrán lórí ayélujára àtẹnudẹ́nu àròsọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ tèmi ò tí yí padà adéníyì olúṣọlá ẹyinjú olódùmarè rèrèmí the athletic king himself ọba àwọn ọmọ abúlé ẹ o pẹ̀lú ọmọ tó dùn ọmọ dúdú bíi kóróṣin ọmọ kan bíi one million ẹ o wí mọ́ǹtì yìí gangan ni bẹ́ẹ̀ báyìí gẹ̀gẹ̀gẹ̀. oh my god. the boy dey gẹ̀gẹ̀gẹ̀. ẹ máa rí bó ti ń rẹ́rìn yẹn lọ́sàn-án lọ. ṣé wọ́n gbọ́ ẹ̀yin ọmọ april ẹ̀jẹ̀ ìrànwọ́ yín lókè ẹ̀yà ọmọ ẹ̀bì ọmọ yín dà ẹ̀jẹ̀ ìrànwọ́ ẹ máa fi yẹn lẹ bẹ́ẹ̀ ni kọ́ la wá ṣe ẹ jẹ́ àpàdà sínú program. ọ̀nà Adébíkẹ́ Babátúndé lórúkọ tèmi ẹ ṣáà ti mọ̀ pé èmi ni honey fingers worldwide lóòótọ́ lóòótọ́ inú oṣù april yìí náà ni oṣù tí a bí mi fàtẹ́lẹ̀ hmm. wá ṣọ̀tọ̀ nítorí pé máa pe ogójì ogójì egungun ìdàbí wọn ti sí <laughs> ó dàbí wọn twenty one you just you just look twenty one nǹkan kan tí wàá ṣẹlẹ̀ tó yẹ pé inú ọdún gangan ni ìgbéyàwó mi máa pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún máa fifteen yà. wàhù. so ó máa ń jẹ ṣe rí anytime tí Easter bá ti ń bọ̀ bẹ́ẹ̀ inú mi máa kàn déédéé ń dùn nítorí pé Easter period yẹn eh, ni wedding anniversary bọ̀ sí. ó ní ìfèdè fọrún kan tí a máa ń sọ elantra. ó ah! zẹ̀bọ̀nà ó <laughs> oh! zẹ̀bọ̀nà ràtí tó ṣe wí kó papọ̀. <laughs> ire israel lórí ètò fàájì ọ̀sán lè ní a máa rí pé bí ọ̀rọ̀ ìyàwó nǹkan kan kan kan la fi bẹ̀rẹ̀ hmm. ó ní í ṣe nǹkan tá a fẹ́ sọ lẹ́yìn ó ní í ṣe pẹ̀lú ìyàwó bí ìgbéyàwó you know so ń tá a fẹ́ sọ gangan lẹ́ni ẹ máa ní láti pe gbogbo àwọn tí kò tí ì sí lórí ìjókòó lónìí máa ń sọ ń pé. àwọn single hmm. torí ọ̀rọ̀ yẹn mo notice pé àwọn tí ó jẹ́ àbúrò tá a fẹ́ báwí hmm. àwọn single ló máa ń ṣe bí ẹni pé wọ́n ní mánímà wọ́n máa ń ṣe bí ẹni pé wọ́n wọ́n máa mo dẹ̀ máa mo dẹ̀ máa mo dẹ̀ máa ṣe ń jí ẹ̀. ok lẹ lẹ. ó dáa náà ẹ ẹ nǹkan tó ní wá ń dùn sí fún ọ̀rọ̀ yìí ni pé ó dà pé àwọn ọkùnrin ti wá ń dìde sí ọ̀rọ̀ yẹn kí ni nǹkan tá a fẹ́ sọ a fẹ́ sọ̀rọ̀ nípa ìyàwó àti àwọn àbúrò tàbí ẹ̀gbọ́n ọkọ lóbìnrin. bẹ́ẹ̀ni eléyìí ò sí àti eh. ọjọ́ kan máa ta máa mú ti ọkọ àtìyàwó wá ọ̀tọ̀ nìkan ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ti àwọn àbúrò tàbí ẹ̀gbọ́n ọkọ ní obìnrin àwọn sister in law bẹ́ẹ̀ a fẹ́ mú wọn versus àwọn ìyàwó bẹ́ẹ̀ hmm ní ní tó yẹ pé a ti rí. àwọn gang ó pè mí lórúkọ. Ah, ọlọ́run o oríṣiríṣi nǹkan ló máa ń jẹyọ tó bá ti dọ̀rọ̀ sí sahin lọ. àwọn gang ṣé bó ṣe máa ṣé bó ṣe yẹ kó kí mi nìyẹn ó kàn kí mi gbọ́n. ó bàjẹ́. àwọn gang ọmọ yẹn ò mọ̀rọ̀ sọ. wàláì kò lẹ́kọ̀ọ́ lé. ó kàn máa gbìn gbàdúrà fún ẹ ẹ̀rọ àmà hmm. kò ní bẹ̀rẹ̀ tán. ó ti gbàgbé pé mi lẹ̀gbọ́n ọkọ ẹ̀. Hmm. ìdó tún wá jàbúrà ni pé ẹ mo ṣáà jù lọ. àbí màmá mi sọ kinní kan fún mi torí mi ní àwọn ẹ̀gbọ́n ọkùnrin tó pọ̀ <laughs> náà àbí méje márùn-ún lọkùnrin tọ́lọ̀ fi kẹyà ọ̀yà yóò ṣàbíamọ ọlọ́run sì wù wọn tán. ṣẹlẹ ìwé àwọn àtàjọbìnrin alájẹ kékeré oh. èmi ni last born lé wa hmm. ṣé wọ́n rí gbogbo àwọn ẹ̀gbọ́n mi tán níyàwó yẹn mọ́ ah, mi máa ń sọ kinní kan fún mi pé wọ́n gbogbo àwọn ìyàwó ẹ̀gbọ́n pátá ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n o jù wọ́n lọ o wọ́n jù ẹ lọ o ẹ̀jọ̀ jẹ́gbẹ́ o ẹ̀jọ̀ jọ̀rẹ́ o ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n as long as má ti lè fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó yẹ pé àbúrò ẹ̀ náà fẹ́ àbúrò ẹ̀ náà máa jẹ́ ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n fẹ́ in fact kó o mọ ọjọ́ orí wọn kó jù wọ́n lọ kò kàn ẹ́ o tí mo bá gbọ́ tó bá pè wọ́n lórúkọ ah ìyá mi sì ń nọmọ mọ ìdàgbà tó yìí mọ ìdàgbà tó yìí tó bá ṣe pé níkẹ́. ọmọ gbọ́n ni ah! máa ní. Ah! ẹ̀kọ́ yẹn ṣì wà lára that ìbẹ̀rù ó ṣì wà lára wa máa kí wí mo mi bọ̀ èmi rèé ẹ wá dúró ni wàá farabalẹ̀ gbọ́n tó fẹ́ sọ ó yẹ pé kó máa sọ mò ń bọ̀ wá rìn lọ ah! ẹ̀jẹ̀ jésù o wá lu wá lu ṣégè tó wọ́n máa ń sọ fún mi láti ilẹ̀ pé gbogbo àwọn tó bá ti jẹ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ náà ni wọ́n má wàá rò pé ṣùgbọ́n kò ṣe pé bí amómi mi náà máa gbà pé kí ìyàwó ẹ̀ kó rí yan fẹ́ èmi tiẹ̀ ní philosophy kan personal philosophy tèmi ẹni tó bá ti marry ó jẹ́ ọkùnrin o ó jẹ́ obìnrin o máa ń bọ̀wọ̀ fún wọn lọ́tọ̀ torí àpọ́npọ́npọ́n ṣì là wà anybody tó bá ti marry kó tiẹ̀ kó tiẹ̀ má wá jẹ́ ìyàwó ẹ̀gbọ́n àbí ìyàwó àbúrò èèyàn èèyàn gbọ́dọ̀ pọ́n lé nítorí ó ti ó ti dé ìpele kan tó tún yàtọ̀ díẹ̀ kò wá ṣe pé kí ẹnìyẹn náà kó wá kọjá yẹ kó you understand you get yes. but ó pọ́n mọ́ àwọn àbúrò ọkọ lóbìnrin jù àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló máa ń rí ìyàwó bí orogún. bẹ́ẹ̀ni ó máa ń ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ nítorí pàápàá àbúrò tó bá jẹ́ pé ẹ̀gbọ́n yẹn máa ń tọ́jú hmm. ṣé rí kíní yẹn wá rampant ní sáìdì ọ̀dọ̀ àwọn ibo wa ó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ṣùgbọ́n ó pọ̀ jù lọ́dọ̀ ibo nítorí pé àwọn ọkùnrin tó bá ti jẹ́ àkọ́bí nílẹ̀ àwọn east yẹn àwọn ló máa ń dàbí kò kárí àlùwàlá so tọ́ba ibi tí àwọn òbí wọn bá ti gbé dé ibẹ̀ lòun ti máa bẹ̀rẹ̀ òun ló máa tọ́ gbogbo àwọn àbúrò ẹ̀ hmm. ẹ wá wọ èèyàn tó ti ń tọ́ yín tẹ̀tí lè wọnú ilé ẹ̀ easily my na my brother clothes tẹ máa ṣọ tẹ ẹ̀wọ̀ tí ò sọ̀rọ̀ èèyàn tẹ wọlé tẹ bàbá i need eh, hundred k i wan pay school fee kò béèrè lọ́wọ́ anybody tó fi kó fún yín ó wá di pé ó máa rí tán a máa sọ fún ẹ pé wait make i ask my wife first ẹ ẹ ẹ ṣẹ́rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn náà ò dáa ṣẹ́rí àgbékalẹ̀ ń gbà mí gẹ́gẹ́ bí ìwòye tèmi you want to ask your wife ṣé dandan ni kò sọ fún wọn pé jẹ́ ń béèrè lọ́wọ́ ìyàwó mi. téèyàn ò bá tiẹ̀ sọ gan àwọn àbúrò ọkọ máa sọ pé you wan ask him wife before you give me una him dey talk na na na dey make am tell me say make i wait. tiẹ̀ náà tó dé. before you know you know tell me say make i wait before o. tiẹ̀ náà tó dé. àdúrà tẹ́mi máa ń gbà fúru wọn ṣé ẹni tí mo bá ní ọmọ lẹ́yìn kan tó ń ṣe fùrọ̀lẹ́ńgẹ fùrọ̀lẹ́ńgẹ àdúrà lèmi máa ń gbà fún wọn àdúrà tí mo dẹ̀ máa ń gbà ni pé ibi tí mo dé ipò tí mo wà lénìí gẹ́gẹ́ bí aládarí ọlọ́run á gbìyànjú àti gbé ẹ débẹ̀ tọ́lọ́run bá wá gbé ẹ débẹ̀ àdúrà mi pè ní o tọ́lọ́run bá wá gbé ẹ débẹ̀ á wá bá mi fi irú èèyàn bíi tiẹ̀ sí mi sí mi tiẹ̀ hmm. wàá wá lè mọ bó ṣe ń rí. Hmm àdúrà yẹn ṣẹ̀ṣẹ̀ pé mi ah, ah, oh, ah, rẹ̀ so that tó bá débẹ̀ wàá lé wo wíwá you will learn in an hard way. bẹ́ẹ̀ni so kò nídìí pé èèyàn ń bá yàn jà àbí èèyàn ń bá yàn fa wàhálà ọ̀pọ̀lọpọ̀ gbà ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ set boundaries fún àwọn àbúrò àti pé tí bá bá ṣe ń dàgbà ló yẹ kéèyàn ti máa ṣe àwọn èmi làbúrò ọkùnrin sìn ẹ̀ńtà kọjọ́ ń ṣe fi ẹ̀ ń fi ẹ̀ lásán gan tí àti o ò lè rí fín because tó bá ti rí fín o ti rí mi fín. bẹ́ẹ̀ ẹlòmíì ò wá mọ̀ ẹlòmíì ò mọ̀ pé tó bá ti rí ẹ̀gbọ́n nǹkan tí ìyá mi náà máa ń sọ ni ó máa ní tó bá ti lè rí ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ fi ẹ̀gbọ́n ẹ̀ gọgọgọgọ ló rí fín ó ṣàléyàn kan ní family life tó rẹ pé òun wá mọ̀ pé àyàwó yìí ó kéré gan-an kékeré nígbà tí wọ́n fẹ́ ṣùgbọ́n bọ́n ṣe fẹ́ yẹn ẹ̀gbọ́n mi lẹni tó fẹ́ ti di ẹ̀gbọ́n mi náà nìyẹn àmàmà àìpín lẹ́ máa ṣe kíní kan wà kíní kan because ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ aside from that respect is reciprocal you respect me i respect you. ó mo ní ìbéèrè kan tí no matter how little. mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè mm. obìnrin lẹ́yìn mm-hmm. ẹ ọ̀rọ̀ yẹn ó ń jàrú dùrùdùrùdù ó dẹ̀ ní í ṣe pẹ̀lú nǹkan báyìí ibi tí ó yọ pé àwọn àbúrò ọkọ wọ́n ń gbé pẹ̀lú wọn mm-hmm. nínú ilé àtìgbà tí ìyàwó wa ti ń wálé tó ti ń di pé kó tó di pé wọ́n fẹ́ra ó ti ń di pé ń wálé tó bá ti wà ráǹdì àtilẹ̀ àtabọ́ àti balùwẹ̀ wọn ò ní ṣe dògà wọn ò ní ṣe fín ìyàwó yẹn dẹ̀rẹ̀ ń wò pé à òun ò fẹ́ ṣe ọmọ búkú òun ò fẹ́ kán má rí tòun sọ ó dẹ̀ ń bá ọkọ ẹ̀ fà pé à bá lè mí sẹ́yìn nǹkan táwọn àbúrò yìí ṣe sẹ́yìn ṣe kinní kan tẹ́yìn bá jẹ́ obìnrin báwo lẹ ṣe máa yanjú ọ̀rọ̀ yìí. Hmm, ẹ bá ń gbọ́ wọn máa ń bá kan bọ̀ o. gígì. wọ́n ń bá kan bọ̀ ni ṣé àwọn ìyàwó yẹn tábáníkàwò àwọn àbúrò yẹn tábáníkàwò dáadáa wọn ò fẹ́ràn obìnrin yẹn tó bá pé wọ́n fẹ́ràn obìnrin yẹn ni wọn ò ní ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀ ṣùgbọ́n yẹn ká lọ ṣe fàájì hmm. nítorí pé ibi tí ọ̀rọ̀ yẹn ti ń lọ tensions fẹ́ máa bọ̀ ẹni pójú mi ti ń lọ. ó ti ń le ojú yẹn ó ti fẹ́ máa le seriousness yẹn ti ń eré yẹn ti ń sọnù. sọ <laughs> yẹn ká lọ ṣe fàájì bẹ́ẹ̀ máa lè pẹ̀ tí ì rẹ̀ àwa gbé láti rẹ̀ ó dáná à ń bọ̀. <laughs> mo kí ní káwọn padà sórí ètò fàájì ọ̀sán ẹ mọ̀ pé wọ́n ta gbé lọ yẹn ojú mi ti máa lè ṣùgbọ́n ẹ má wọrí èmi ti ṣe fàájì ṣé fàájì yẹn ṣọwọ́ yìí lára <laughs> ẹ torí èmi ti ṣe mo ti mo ti kúlù gbà mo ti kúlù kúlù kúlù tẹ́ḿpà o kúlù tẹ́ḿpà mo ti kúlù tẹ́ḿpà orí Orísun TV náà la ṣì wà Orísun tí ò lè bàjẹ́ tí ò lè dàrú tí ò lè dàwó kò dẹ̀ lè gbẹ láéláé ibẹ̀ náà la ṣì wà èmi pẹ̀lú ní tèmi náà la ṣì wà lórí ètò gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ẹ sọ lẹ́ǹkan yẹn mo sọ lẹ́ǹkan pé àwọn àbúrò ọkọ yẹn wọn ò fẹ́ràn ìyàwó òun náà tún lè tún sọ pé wọn ò fẹ́ràn ọkọ hmm. fún àǹfààní àwọn tó ṣe ń darapọ̀ mọ́ wa hmm. kọ́ lè mọ ń tà ń sọ ń tà ń sọ ni ìṣepọ̀ tó wà láàárín ìyàwó àti àbúrò ọkọ tàbí ẹ̀gbọ́n ọkọ tó jẹ́ obìnrin hmm. obìnrin la focus obìnrin obìnrin ìbéèrè náà wá béèrè tó ń tì ní pé ọkọ ó ní àfẹ́sọ́nà àwọn àbúrò dẹ̀ ń gbé lọ́dọ̀ ẹ̀ each time that person náà bá ti wá sílé gbogbo iṣẹ́ táwọn àbúrò ṣe pátá láti orí títí kan ara ilẹ̀ gbígbá bọ́ fífọ́ máa fi ilẹ̀ fún nǹkan. èmi o èmi máa sọ pé wọn ò fẹ́ràn obìnrin yẹn wọn ò dẹ̀ fẹ́ràn ẹ̀gbọ́n wọn. káwa sọ pé káwa sọ pé ẹ̀yin wá ní obìnrin yẹn báyìí. tó bá yẹ pé mi lè báwo lẹ́yìn máa ṣètò. ṣé ẹ̀ka nígbà tí mo sì kéré ńgbà yẹn. tẹ̀sí wàá sọ góòdè tó sì ń gbá. ó pọ́sibù sọ ah, ìmọ̀ nísìn. nísìn mo ti gbọ́ kọjá yẹn àwọn ti wá mi ní ṣe. àjọ máa wòran ni. yes ọ̀nà norm tí yàn bá wọlé. ẹtí àlejò bá wá dé tó bá yín gẹ́gẹ́ bí ìyàwó nulé ó dẹ̀ bá wọn àbúrò. ìyàwó ibi ní tá a ti máa ń ṣe mistake nìyẹn. ọ̀dà mi ò tí ì dìyàwó anything can still happen. Hmm tí máa bẹ̀rẹ̀ sí ṣe gbogbo yẹn tí mo ń fọṣọ ṣe gbogbo ẹ̀ ṣe tí ó dàrú nǹkan. ọjọ́ kí ni tẹ̀mí kí lè rè kí lè rè kí ni pín mi. ẹ̀yin obìnrin mú wọn pé pé bọ́ọ̀nì fíńgà ṣe sọ yẹn sí etí ẹ̀ ti nà ìwọ múra múra kó múra kó má ṣe. tábẹ́lì káwọ́ dáadáa ọ̀nà náà mẹ́ tí bá lọ for the first time mo lè decide láti ṣe one or two things. pàtó yẹ kí mo mọ̀ pé àwọn ló ń ṣe tẹ́lẹ̀ pé wọ́n mọ̀ mọ̀ filẹ̀ fún mi. ẹ eh, yòó ní tètè mọ̀ náà pọ̀ mọ̀ mọ̀. ṣùgbọ́n ọjọ́ tí máa wà ń bẹ̀ tájọ gbé ọjọ́ méjì mẹ́ta tó yẹ pé èmi ni èmi ni mo gbálẹ̀ èmi ni mo fọbọ́ èmi ni mo ṣe ọjọ́ màá bẹ̀rẹ̀ pé tí ìbá sí níta ló ń ṣe ṣẹ́gbọ̀n ọkọ mi máa fèsò ṣé wọ́n ló ń ṣe tó bá láwọn ló ń ṣe so ó mi pé torí pé mo wà ń bẹ̀ èmi náà máa tètè mọ̀ ṣẹ́rí kan tó máa ń ṣẹlẹ̀ ní pé títẹ̀ tẹ́yàn bá ń wá ọṣẹ bá ń wojú rere ọkùnrin pé àkóṣà fẹ́ ni tó ṣàfẹ́ ni. a fẹ́ forí forí ṣe fẹ́ràn ṣe fara ṣe. mistake tí àwọn ọ̀dọ́ wa ń ṣe mistake tí a lot of àwọn ọ̀dọ́ wa ń ṣe nìyẹn wọ́n máa gbàgbé the right things tó yẹ kán ṣe hmm. wọ́n bẹ̀rẹ̀ sí máa try láti wá ojú rere ọkùnrin ọkùnrin ojú rere yóò dẹ̀ ṣe é wá ìbẹ́ yìí. no no no no a ní ojú rere tó ṣe wá o ẹjọ ẹyin ah. men supporting men men supporting men ojú rere wa is ṣé wá. fọwọ́ ojú rere kí ni ẹ̀yin ní ojú rere yín ó fọ́nká ni. ẹ wo ibẹ̀ yẹn kọ́là ibẹ̀ yẹn kọ́là ń lọ ah. èmi dẹ̀ ti rí àwọn ọ̀rẹ́ àwọn àbúrò ọkọ àbí ẹ̀gbọ́n kan tó yẹ pé wọ́n máa ń mú ìyàwó bí ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n máa close gan. that's another side of the story. pé tí ọkọ gan bá ti tó bá ti fẹ́ ẹ̀ ó máa tún ṣe òfin ń pè à. ah that's hmm. another side of the story. especially àwọn tó ti wọlé èmi ní ìyàwó ẹ̀gbọ́n kan ah kò kàn dáa kí ó máa ó máa dàbẹ́ ní pé ṣe èèyàn kan èèyàn kan ẹ̀fẹ́ lórí kan ṣùgbọ́n wọ́n ní tí ọmọ ẹni bá da ká wí ká sọ mo níyàwó ẹ̀gbọ́n kan tó jẹ́ pé tẹ bá ń gbọ́ solicitọ̀ òun gangan ló máa ń solicit fún mi lọ́dọ̀ ẹ̀gbọ́n mi kò wá ṣì mí nìkan bó ṣe ń solicit fún mi ló máa sọ pé mọ́mì mọ́mì ni mọ́mì mi o mọ́mì mi mọ́mì wa ara mọ́mì mi kìnnìkan kìnnìkan. yóò pẹ́ ń lé ọkọ ni ah, ó gbọ́ ni sẹ́rí nǹkan tí ò ń yé ah. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó yẹ pé wọ́n máa ń rò pé bóyá wọn ní agídí nígbà bí ọlọ́run ṣe dá ìgbéyàwó bí ọlọ́run ṣe construct ìgbéyàwó tí ọkọ àti eh, tí ọkùnrin àti obìnrin bá ti fẹ́ ara wọn gẹ́gẹ́ bí lọ́kọláya obìnrin yẹn tó bá wà ní right position ẹ̀ tí o ti sọ ipò ẹnu nínú ilé yẹn ó ní eighty percent eighty percent in deciding mm -hmm. in the family. Yeah. so ìyá ọkọ tó bá gbọ́n àbúrò ọkọ tó bá gbọ́n ẹ̀gbọ́n ọkọ tó bá gbọ́n ẹni àkọ́kọ́ tó yẹ kí wọ́n mú lọ́rẹ̀ tí o bá ti ń sọmọ onípàlẹ̀ tí àbúrò ọkọ àti ẹ̀gbọ́n ọkọ tí wọ́n gbọ́n dáadáa ìyàwó yẹn ló yẹ kí wọ́n mú ní kòríkòsùn. wàláì. ní àwọn ọmọ kan wà tó yẹ pé kò sí bí fámìlì ọkọ ṣe lè dáa tó wọ́n kàn ṣe oríire ká mọ́ sọ mi àwọn ọmọ pàù bí ìbọn àwọn ọmọ pọ̀ bí ọ̀sán bọ́ tó jẹ́ pé wọn ò gbọ́n kankan àwọn ọmọ kò gbọ́n kankan. wọn ò rán yàn. àwọn ọmọ tó máa sọ pé tí ọkọ mi bá ṣe nonsense mo máa pògbó ẹ̀kọ́ fún ni. àwọn yẹn ọ̀tọ̀ ṣùgbọ́n ọmọ tẹ́ mọ̀ pé ọmọ yìí lẹ́kọ̀ọ́ ó ní tẹríba ó dáa gẹ́gẹ́ bí ìyàwó ọmọ wa tẹ́lẹ̀ ti gbà níyàwó ọmọ yín òun yẹ kẹ́ súnmọ́ jù nítorí tẹ́ bá fẹ́ mú ọmọ yín tẹ́ bá pe ọmọ yín tí ò gbé kọ̀ hmm. ẹ mọ̀ pé yóò gbé kọ́ọ̀lù ìyàwó ẹ̀. ẹ wá mọ fún next pẹ̀lú obìnrin tí mò ń sọ yìí there was a time tèmi àti ẹ̀gbọ́n mi discuss nǹkan kankan wọn sì ní naija a discuss kìíní yẹn ẹ̀gbọ́n mi kan ní ah, kìíní kan kìíní kan kìíní kan ok àgbàgbé ẹ̀ àṣeyàwó ti ń fi nọ́mọ ẹ̀gbọ́n lẹ́yìn pé eh, àbúrò kan oṣù tó ní irọ́ ni apọ̀ o but èmi àti yẹn ló close jù then mo yẹ dàgbà tó yìí wàláì bébì ni mí wọ́n máa ń pẹ́ ọmọ kékeré ọjọ́ wo náà bí nǹkan sì máa ń sọ bẹ́ẹ̀ ni dọ́là wọ́n sì máa ń pè nìyẹn ha ẹ àbúrò kan tó ní kó má support ẹ̀ kó má ṣe kinní kan òun ló máa sọ pé ẹ pè ń sísìn ẹ ṣe kinní kan that woman is a very good in fact ó yẹ kí n celebrate because April òun náà April ten ni birthday wọn Olúwakẹ́mi oh, oh. Adénípẹ̀kun aya Ebenezer Adenipekun happy birthday to you long life and prosperity. Hmm. ah ẹ̀gbọ́n ilé ẹ̀gbọ́n mi ah olúwa ẹ máa jẹ́ ẹ̀rọ ọmọ olórúkọ ní ẹni tí wọ́n ṣàdúrà fún ẹ náà ah. èmi ń sọ̀rọ̀ eh, eh. àṣẹ jáde eh, ah, ẹ wò mí mà àbúrọ̀dà <laughs> happy birthday. happy birthday àti kẹ́mi god bless you wọ́n mi Victor we love you we love you tí yóò bá ṣe dáadáa. káyìn. mo rántí pé this woman gan ló máa ní first time tí máa kọ́ celebrate twenty one years birthday mi òun gangan ló ṣe agbátẹrù ẹ̀ pé ẹ ṣe nàá ẹ ṣe nàá hmm. ẹ má wọrí màá ṣe kinní kan ẹ bá ní babalá designer bag tó gbé fún mi lọ ní ilé gbàgbé bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ ní ìyàwó ah, mo ní wọn tọ́pọ̀ o mo ní ìyàwó tó jẹ́ pé hmm. èèyàn gbúdọ̀ fi ṣàdúrà ìyàwó. bẹ́ẹ̀ni ìyẹn tún wà oh, ìyẹn tún wà ẹ má dárúkọ ìyẹn tún wà ẹ má jẹ dárúkọ àwọn èèyàn ṣe náà kọ́ ọ́ àwọn náà dẹ̀ mọ́ra wọn wọ́n mọ́ra wọn ẹni tí ẹni tí ò dáa o mọ̀ wàláì ó kàn wéyàn tó o kàn wéyàn tó sọ fún pé ẹ̀ dá o mm. ẹni burú mọ̀ mm, ó kàn wọ́n pé ah, ta ló máa ní confidence tó máa ní ìgboyà láti wá sọ fún pé mo burú mm-hmm. ṣé dẹ̀rí ibẹ̀ náà láti ní àwọn ìyàwó tẹ́ pé àbí ìpàbẹ́ ọmọ ni wọ́n mm. ọkọ tó fẹ́ wọn gan ó ti fẹ́ ìmọ̀ tábà wá rírú ọkùnrin tí ó ti kó sí ọwọ́ àwọn Delilah bẹ́ẹ̀ ọwọ́ àwọn pamínkú tí pa ọkọ aṣáàtì níbi tí obìnrin ti ń lọ ìgò mò ń jẹ fọ́kọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni kódà mo gbọ́ ẹni ẹni tó ṣe gangan ni o ah. ẹni tó ṣe ẹni tó ṣe gangan ló sọ fún mi ó kàn notice pé inú máa ń jajẹ eh? inú ń jajẹ ó dẹ̀ lọ sí hospital ó ti complain wọ́n ti lògùn normal gbà tó yá máa ṣe x-ray ni wọ́n rí i pé wọ́n ń miss nǹkan kan mọ́ oúnjẹ ló bá bẹ̀rẹ̀ sí ní ṣọ́yàwó àṣégò níyàwó lọ lẹ́búlẹ́bú tó eh. kúnná bí etí kí ló dé ah. kí ni ò bá ṣe ok nǹkan tí mo pẹ́ bóyá ọkùnrin ẹ lè ṣe tó lè worst jù ó bímọ síta. nǹkan tó yín tèmi náà ṣe fẹ́ sọ nìyẹn. ó àbí kí ló tún fẹ́ ṣe tó fẹ́. nǹkan tó lè wọ́ọ̀sì náà. ó pe bóyá pátápátá pinra ẹ̀ bóyá wá fábùrú àbúfẹ́ gbọ́n ẹ̀ hmm. àbí kí ló tún fẹ́ wọ́ọ̀sì jù yín lọ ó dẹ̀ ń lọ́ọ̀gù mọ́ oúnjẹ. Hmm. so oríṣiríṣi obìnrin náà ló wà ṣùgbọ́n a ká má parọ́ ara tiẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ ní pé generation tá a ti ń dé ìdàgbàsókè ti ń bá wa ní ilẹ̀ adúláwọ̀ dó a ṣèrè àwọn tẹ́ pé ojú dúdú wọn o táwọn máa sọ pé gbogbo ọmọ tó bá bá nínú ilé bọ̀dá ló gbọ́dọ̀ pé wọ́n. Mm. Eh, ibẹ̀ yẹn náà wà ibẹ̀ yẹn náà wà ní ìdílé tiwa báyìí ẹ mọ̀ pé ilé ọba lèmi ti wá you have to respect every child tó bá bá nu family yẹn. ṣé bọ̀dá lè respect yẹn bọ̀dá kọ́ o eh, eh. bọ̀dá kọ́ o ìyá mi máa sọ fún ìyàwó pé wo eléyìí ọmọ ọdún mẹ́wàá péré ni òwúrọ̀ pé ń bọ̀dá ẹ nà ó. o gbúdọ̀ pélé láti ṣùgbọ́n respect wa. bẹ́ẹ̀ wọn ò tún gbọ́dọ̀ la orúkọ mọ́. bàbá ọkọ mi ìyá ọkọ mi. nítorí pé ìdílé ọba ó pọ̀ afẹ́ kò ṣe gbogbo náà máa pè ní bàbá ọkọ ìyá ọkọ orúkọ oríkì wọn máa fi ń fi ọkọ. Hmm. èmi báyìí mo yẹ wà yín sí gbogbo àwọn ìyàwó tí wọ́n fẹ́ kémi tó dàgbà àpèkẹ́ náà ń pè mí àpèkẹ́ lóríkì mi. Mm ọ̀hún àti àpèkẹ́ ọ̀hún ọ̀hún ẹlòmíì gan mú orí kí ọ̀hún. Ah, ó jẹ́ ìsúnmọ́ yẹn. the common that dey pay and dey care. yes wọ́n pè mí wá kẹ́ mi ni tó hmm. àpèkẹ́ ẹ̀gbọ́n mi ń jà mí kẹ́ àwọn ọkùnrin àwọn tó ń já kànjí hmm. àjíhùn bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn bó ṣe máa ń pè wọ́n nìyẹn gbogbo àwọn ọmọ tó dẹ̀ wà nídìí Yorùbá pátá ló ní oríkì yẹn bẹ́ẹ̀ ni ọmọ yorùbá ojúlówó ọmọ yorùbá gbọ́dọ̀ lórí kì èmi náà ní tèmi bọ mi ní sọ lórí kèrè. tó bá máa gbọ́ ọmọ táyà ṣẹ̀bí ní ìbọ̀dá lágbájá irọ́ o mọ́mì mi fún rẹ̀ ló máa sọ fáwọn ìyàwó pé má pè ń bọ̀dá pèléyà pè ní kinní ìgbà tójú bẹ̀rẹ̀ sí ní là ẹlòmíì dé ó ní ẹ eléyìí dókítà ló máa pè eléyìí wọn kò wá pè ní lọ́ọ̀yà oríṣiríṣi it's <laughs> just a sign of respect yorùbá ní respect gan ẹ wo àkókò fàájì tó ẹ jẹ́ ká lọ ṣe fàájì tó bá máa dé padà a máa wá kó ẹsẹ̀ a máa ṣá lẹ́sẹ̀ lẹ́sẹ̀ a máa ṣá ẹsẹ̀ ẹ̀jọ ẹ̀ a máa gbàjọba a máa kúrò <laughs> ah. ẹ má ti gbé kúrò fàájì ọ̀sán náà lè tò lórí Orísun tẹlifíṣàn. ẹ káwọn padà sórí ètò fàájì ọ̀sán fún gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ láti ìbẹ̀rẹ̀ mọ̀ pé ti gbádùn ètò yẹn ẹlòmíì àti máa ṣàtì ẹ̀ ń bẹ̀ ẹlòmíì àti máa ríra ẹ̀ nínú nǹkan tá à ń sọ ẹlòmíì àti máa wò pé wọ́n fìyà jẹ mí wọ́n ṣe nǹkan tá à ń sọ ìwà láì wọ́n ṣe fún mi gan lóòótọ́ lóòótọ́ ni orí Orísun TV náà la ṣe wà àti ìkúrò èmi pẹ̀lẹ́ yín jí náà la dẹ̀ ṣe wà ń bì báyìí àìtí ìkúrò àmọ́ ní orí ọ̀rọ̀ tá à ń sọ yẹn yìí á ń láti fi tì sí ibì kan bẹ́ẹ̀ni nítorí pé ẹlòmíì á máa wò ó sì ń pé ok gbogbo ẹ ti wá ṣe lódà ó ti ẹ̀ wá wù mí pé kọ́nà àbáyọ ti ẹ̀ wá kí ni mo lè ṣe. nǹkan tèmi máa kọ́kọ́ sọ lélẹ̀ hmm. ó ní nǹkan tó máa ń pè ní àtúnṣe hmm. fún ìwọ ìyàwó pa mí ń kú. sórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́kọ. sórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́kọ <laughs> fún ìwọ ìyàwó àwọn tí ò gbọ́ nǹkan kan hmm. ṣàtúnṣe hmm. kò tí ì pẹ́ jù torí kò ń ṣe ọkọ nìkan ló máa pàdánù wàá fi tiẹ̀ kó bá wọn mọ̀ ẹ́ hmm. fún ìwọ àbúrò ọkọ nílé wa kọ́ ló máa ti dán yẹn wò ó máa délé wọn ìwọ ẹ̀gbọ́n ọkọ níbi ìkọ́ ó máa lọ ní sẹ́ ṣé wọ́n ló ń bá àbúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ tọmọ bó bá délẹ̀ tán irú yín ó bá wọn dá ni ẹ̀ ní bá wọn débẹ̀ o. ọ̀ bá wọn débẹ̀ ṣé tó bá ṣe wá jẹ́ iná room wọ́n bá jẹ́ iná room táwọn ló fẹ́ bá àwọn ló oh bá wọn. oh my god <laughs> oh my jesus. tí àwọn bá lọ ṣe ẹyin lè máa bá àwọn àbúrò yín àbẹ́gbọ̀n yín wà oh ní iná room tá a ṣe ooo. Oh. oh my god ok ṣẹ́yìn lè máa bá ṣe torí ẹlòmíì inú yín ẹ̀ kí ń rò ó pé ìyàwó lẹ́yìn náà níbì kan. bẹ́ẹ̀ni. because tẹ bá jẹ́ àbúrò ọkọ tẹ wá jóbìnrin abẹ́ jẹ́ gbọ́. tó o bá tiẹ̀ tí máa rí. tó o bá tiẹ̀ tí máa rí oṣù máa má rí lọ́jọ́ kan wọ́n náà lọ di ìyàwó ń bì kan ṣé nǹkan tó ń ṣe síyàwó ẹ̀gbọ́n ẹ àbí ìyàwó àbúrò ẹ ṣé o lè gbà tán bá ṣe sí. àdúrà tí mo sọ lẹ́ẹ̀kan ẹ̀yin ìyàwó ẹ̀gbọ́n mi báyìí I'm supporting the woman now. yeah ẹ̀yin ìyàwó ẹ gbọ́ gbólóhùn àṣẹ tí mo fẹ́ kẹ́ ẹ fi gba àdúrà àdúrà tẹ máa máa gbà rèé tó o bá mọ̀ pé ìwà ẹ dáa ni kó o gbà á o tí wọn náà bá ní ìwà kùjẹkùjẹ tó o bá gbà kò ní gbà tó bá dẹ̀ máa gbà nínú kó tún kó padà sọ́dọ̀ ẹ̀ bọ̀ tó o bá mọ̀ pé o ti ṣe ipá ẹ gbogbo ohun tó yẹ gbogbo òkúta tó yẹ kó fi sójú o ti ṣe mm-hmm. àdúrà tó máa máa gbàdé olúwa mm-hmm. ta ni àbúrò ọkọ àbí ẹ̀gbọ́n ọkọ tó ń yọ mí lẹ́nu ah! olúwa tó bá jẹ́ obìnrin jẹ́ kó rọ́kọ fẹ́ àmín tó bá wá rí ọkọ fẹ́ irú àwọn àbúrò bíi tiẹ̀ sí mi òun ni kò fi tì àmín ẹ àdúrà yẹn nìyẹn ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé àṣẹ tẹ̀lé sọ́dọ̀ tó tóun náà bá máa dé bẹ̀ ó máa wá pàdé irú àbúrò ọkọ tó nírúwà tóun náà correct ìyẹn náà máa àwa understand nǹkan tí yorùbá ń pè ní ah. bí ti rí rèé bí ti rí rèé bẹ́ẹ̀ kọ rẹ àtọ́dá àfi nà yálé òǹbẹ lórí àjà fún yàwó. ẹ wo ẹ jẹ́ ká ṣe ìpolówó yẹn dáadáa nítorí pé tá a bá ní ká máa bá ètò yìí lọ àní gé e tán kán tó máa lọ máa pé ó yá ilé ti yá ilé ti yá nítorí àkókò ò bá wa ṣọ̀rẹ́ àkókò dúró de ẹnì kọ̀ọ̀kan ẹ o tẹ́ ẹ bá ní ohun tẹ́ ẹ fẹ́ polówó ohun yòówù tẹ́ ẹ bá ń tà ìbáàjọjà ìbáàjọjà ìbáàjẹ sáfísìsì ìbá anything tẹ́ ẹ bá ń ṣe ẹ àwa yìí mm. olùpolówó ni wa ah. lórí Orísun tẹlifíṣàn ohun tí a bá polówó máa tà ah. ohun tí wọ́n ṣe lórí Orísun nìkan lórí ètò yìí fàájì ọ̀sán bẹ́yìn náà ń gbádùn ẹ̀ lẹ́ṣẹ̀ ń wò bẹ́yìn náà ṣe ń wò làwọn èèyàn ń wò káàkiri àgbáyé ẹ wá bá wa dòwò tẹ́ bá dẹ̀ fẹ́ tẹ̀lé wa lórí social media on all social media lórí gbogbo ìkànnì at Orísun TV tó bá yẹ pé mi lè fẹ́ tẹ̀lé ẹ o lórí Instagram official ẹyinjú olódùmarè lórí TikTok official ẹyinjú olódùmarè lórí ẹyẹ ìyá mi tó gan pa tí ò lè fò Twitter ní jẹ́báhun official ẹyinjú olódùmarè tó bá dórí Facebook ẹ kò tẹ́ sójú ẹ̀ Prince Mọ́rọ́láwọ́ Adeniyi Olúṣọlá Prince Mọ́rọ́láwọ́ Adeniyi Olúṣọlá ẹ máa rí picture white and black ń bẹ̀ ṣẹ́rí èyí tí mo ti dé fìlà ti gan ohun ẹ̀ tí mo David fìlà rẹ́ẹ̀dì wọ́n ti háàkì ẹ̀ ẹ̀ mọ́ fọ́lọ́wọ́ ẹ o òun pọ̀ kọ́dù kí wọ́n lọ bí oge èmi sọ pé ó dàbọ̀ lórí ètò yìí. Hannah Adéníkẹ́ Babátúndé lórúkọ ti tèmi tẹ́ máa máa tẹ̀lé mi lórí Instagram àti TikTok Anyfingers ni wà láìkò pé méjì at Anyfingers lórí Facebook Níkẹ́ Adex Hannah Babátúndé tẹ́ bá ní kankan méjì mẹ́ta tẹ́ fẹ́ sọ àbí tí ẹ fẹ́ ká mú wá sórí ètò fún yín ẹ lọ drop ẹ̀ síbẹ̀ fún mi èmi máa ń dáhùn in fact àwọn tó kàn máa ṣe hi hello èmi máa gbogbo èmi máa ń dáhùn àmọ́ ibi tí ire máa ti wá <laughs> ọ̀rọ̀ náà á fi èyí ṣe lọ ṣùgbọ́n má gbàgbé april sixteen ah ó máa lẹ́tì kẹtírì wine event ni ẹ máa bá pàdí mi gọ́gọ́gọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn every every. everybody ló máa wà ń bẹ̀ ah, april sixteen come and wine and dine with me ó dàbọ̀ ooo.